kí ìkẹ́ náà kọ́ mọ́pin lórí ànábì kọ́ mọ́ bá wọn sọ ábà rẹ̀ àti gbogbo àtọ́ àbí dáadáa tẹ̀lé ìlànà ànábì náà títí jọ́gbìn àti kíámù. a kí gbogbo àwọn olórí wa nínú ẹ̀sìn bẹ́ẹ̀ láti rí àwọn ìmáàmù wa àgbà fún ìlú Àkúrẹ́ àti gbogbo agbègbè rẹ̀ lápapọ̀ ọlọ́nkọ́mísàbà wa ṣe dáadáa fún wọn. fadilati sheikh alhaj abdulhakeem yayi akorede alubarika ọlọ́n kó jẹ́ kárí baba pẹ́ lórí àlàáfíà biramati ya rahamu rahimin. àwọn dókítà wa tó ṣe wípé a máa ń retí wọn ní orí ètò yìí wọ́n ti tún wà pẹ̀lú wa nílé agbára lẹ́nu. àwọn dókítà wa náà ni fadilati doctor al-ustad al-imam lukman idris shikuni kí ọlọ́run kó bá wa kíyèsí wọn tí wọ́n jẹ́ olùdásílẹ̀ ilé ẹ̀kọ́ dárùsùn náà léyìí tí ó wà ní ìgòbà lákùrẹ́ ń bí àbẹ̀rẹ̀ ọ̀bàtà lánàá náà láàfíà gbogbo gbà ọlọ́run kọ́ mísàn bá wa ṣe fún yín o bẹ́ẹ̀ rábà ti ya rahman rahman a kí gbogbo àwọn jàmáà wa nínú ilé tó jẹ́ pé wọ́n ti ń retí ètò yìí látàárọ̀ ètò wa ti àmọ̀ sí orísun ọgbọ́n láti inú Al-Qur'an Karim a sì tọrọ àmójúkò kí ọlọ́run kó ṣàmójúkò fún gbogbo wa lórí ètò yìí tí ò lè wáyé níjẹ̀jọ́ ìdí kan sí kejì náà ni gbogbo báwa náà wá sí gbìyànjú tó tó ṣe wípé ọlọ́run ò kádàrá abẹ gbogbo àwa tí àmọ́ ń gbọ́ ètò yìí ká má bínú torí tọ́lọ́run ọlọ́run kí ó san kálukú wa ní ẹ̀sàn olóore ah, bákan a tún kí gbogbo àwa ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ torí ìlú gbogbo wa náà ní tà tí à ń lọ abẹ́rẹ́ ah, ọ̀bà ẹ̀ wa tún ṣe níbi tí o ah, ìwọ náà kan tí ó mọ̀ sọ dáadáa nípa nàìjíríà wọn náà ní ibi tí wọn náà bá rí pé wọn náà kù sí torí gbogbo pariwo pé eh, ó sì níbi tí wọn náà wọn náà gbìyànjú kó tún síbi tí wọn náà bá ti ń bá a jẹ́ òkè gbogbo ẹ̀ kó lè bá a dá gbogbo àwọn olórí wa kọlọ̀ kan bá wa kọ́ wọn mọ̀ ṣe o ibi tí ọmọ jẹ́ tẹrútọ́ tí ọmọ wúlò fún tẹrútọ́ ọlọ́run bá wa darí wọn síbẹ̀ à ń pé ọgọ́ta ọdún tí a òmìnira lórílẹ̀‐èdè nàìjíríà ní èní abiola nkọlọ̀ kọ́mọ́sá bá wa tún orílẹ̀‐èdè wa náà ṣe o bẹ̀rẹ̀ àmọ́ ti ìyá kátó rí ọgbọ́n kan sí méjì kọ́ bá a ti máa ń kọ́ nínú alukur'an karim fadilatu doctor ẹ dákun bọ́lá tún yà sílẹ̀. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بأنعم الله فأذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون ولقد جاءهم رسول منهم فكذبوه فأخذهم فأخذهم العذاب وهم ظالمون فقولوا مما رزقكم الله حلالا طيبا واشكروا نعمة الله إن كنتم إياه تعبدون الحمد لله والصلاة والسلام على رسول الله أدوك فون الله الحمد لله أترى إكي الله أنوري فون نبي محمد صلى الله عليه وآله وسلم abúlé wa dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run alhamdulillah ọba tí ó ṣe wá ní alẹ́wùmá aná muhammad sallallahu alayhi wa sallam tó sì fi ìwé èyí tó tóbi tí ṣe alukur'an tó fi jíǹkì wa tó sì fi jíǹkì gbogbo àgbáyé kó lè máa jẹ́ ìmọ̀nà àti ìtọ́sọ́nà abẹ́lẹ́wọ̀n ọba eléyìí tí a tún máa ké nínú ọ̀rọ̀ ọlọ́run lénìí ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní. nínú sóràtún nahal Quran chapter sixteen Qurani orí kẹrìndínlógún àyà tí a máa gbéyẹ̀wò ń bẹ̀ òun náà ni àyà one twelve títí dé one thirteen àyà méjìlá ó lé lọ́gọ́rùn-ún títí dé àyà mẹ́rìnlá ó lé lọ́gọ́rùn-ún òun náà ni a máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ọlọ́run ọba ni وضرب الله مثلا ọlọ́run ní òun ọlọ́run ọba ọba tó dá wa tọ́lọ́run bá ń bá wa sọ̀rọ̀ oríṣiríṣi ọ̀nà àgbékalẹ̀ ọ̀rọ̀ kọ́rọ̀ lè yé wa bí òwe bí òwe bí àfiwé ọlọ́run máa ń ṣe púpọ̀ nínú alukur'an nítorí pé yorùbá bọ̀ wọ́n ní òwe lẹ́sìn ọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ni ọ̀rọ̀ náà lẹ́sìn òwe. ṣe òwe nàkọ́. in tó bá la fi wéra ọlọ́wọ́n ọba ni wàdọ́rọ̀bà lọ́hùn mọ́sálà ọlọ́wọ́n ọba fi àfiwé àpẹẹrẹ àpèjúwe ọlọ́wọ́n ọba fi lélẹ̀ fún gbogbo ẹ̀dá kí ni àpèjúwe náà naa yẹn náà ni kọ́ríyàtàn kánẹ́tì. àmínátà mọ̀tòmọ̀ ìnà àpéjúwe ìletò kan ìlú kan ó bẹnu àwọn àfọ́nímọ̀ tafsir ọ̀pọ̀lọpọ̀ wọn lọ síbi wípé maka lọ́lọ́run tọ́ka sí àmọ́ síbẹ̀síbẹ̀ al-ibratu bi umumi al-lafz la bi khususi sabab bó ṣe jẹ́ pé àwọn onímọ̀ tafsir wọ́n sọ pé maka ó ní ààyè tí wọ́n ń tọ́ka sí yìí eléyìí ò kọ̀ fún wa láti lo òwe àfiwé yìí náà lórí èyíkéyìí nínú ìlú lórí èyíkéyìí nínú ìletò lórí èyíkéyìí nínú orílẹ̀-èdè tírú ọ̀rọ̀ yìí náà tó bá sẹ́wò mọ́ wọn la a sọ wípé ó ń bá wọn wí torí pé alukur'an bí ṣe ń bá àwọn ẹni tàná wí náà ló ń bá àwọn ẹni tòní wí bẹ́ẹ̀ náà ni gbogbo àwọn tí ó máa bẹ lọ́la náà alukurani ó máa bá gbogbo àwí náà ni torí pé ìwé ìmọ̀nà ìwé ìtọ́sọ́nà láéláé ó ní alukurani ṣe ọlọ́wọ́n bá ní a fi àpèjúwe kan lélẹ̀ fún yín fún gbogbo ẹni tí ó bá jẹ́ ọ̀jọ̀gbọ́n torí pé ká pa ọ̀rọ̀ lówe ká fi tó jọra wọn wéra wọn àwọn tó bá mà lóye lọ̀rọ̀ máa yé ọlọ́run wa tilkal amsal nadribu alin wa ma ya'qiluha illa al-alimun ọlọ́run ní tàbá pòwe tàbá fọ̀rọ̀ wéra wọn báyìí àwọn tí máa yé tí wọ́n máa gbọ́ ń tọ́lọ̀ ń wíyé illa al-alimun odò àwọn tí wọ́n bá jẹ́ onímọ̀ tí wọ́n bá jẹ́ olóye abẹ́lẹ́ wọn bá subhanahu wa ta'ala ó yẹ ẹnì kọ̀ọ̀kan wa ọlọ́run má jẹ́ ó parí mọ́ wa lá. àmín. mo sì ní ọlọ́run ọba ní kọ́ríyàtàn kánẹt àmínàtàn mùtùmáìnà ilé tó kán tó ṣe wípé kánẹt àmínàtàn mùtùmáìnà ilé tó yìí àwọn tí ń gbé inú ìlú yìí ọkàn wọn balẹ̀ ìfọ̀kànbalẹ̀ ń jẹ́ tiwọn ìlú nǹkan fúnra ẹ̀ àmínà ìlú fàyàbalẹ̀ ìlú yìí bẹ́yàn bá gbé bẹ̀ ọkàn yóò balẹ̀ èèyàn ò ní bẹ̀rù èèyàn á rìn lóru èèyàn á rìn lọ́sàn kódà èèyàn lè má tilẹ̀kùn tó bá fẹ́ sùn bẹ́yàn bá gbé nǹkan kalẹ̀ bó o ṣe gbé kan bó o bá lọ bó o bá bọ̀ bẹ́ẹ̀ náà ló bá. bọ̀ páàkì ẹ̀kọ́ tó ń tọ́ka rẹ̀ òfin kọ́kọ́rọ́ sí ilé ẹnu gbogbo tí ó ṣe ọlọ́run ní bí ìletò yìí ìlú yìí orílẹ̀-èdè tá à ń sọ yìí bó ṣe rí nìyí tẹ́lẹ̀. Allah akbar mọ́tòmá ìnà ó jẹ́ ìlú tí èèyàn máa gbé tọkẹyàn náà máa balẹ̀ kódà lómi àmọ́ sojú kòkòrò wípé bẹ́ẹ̀ ni òun gbé ọlọ́run nílùú ta a orílẹ̀-èdè ta a yìí tí a rísíkò mi kò lè màkà ẹ̀mú wọn wọn ó ń bá fẹ́ jẹ wọn àrí jẹ bí wọ́n fẹ́ mu wọn mu mẹ́ńkúlì màkà ní gbogbo ọ̀nà báwọn èèyàn bá ti kó nǹkan ajé wọn délùú ta wí wọn ò alahakubar ta. bí wọn ò kó oúnjẹ wọn débẹ̀ oúnjẹ yìí ò tí ta. alahakubar. bílù yìí ṣe rí nìyí bílù yìí ṣe rí nìyí ní orílẹ̀-èdè yìí àbílẹ̀tọ̀ yìí wọ́n bá ṣe àìmoore sọ́lọ̀. Allahu akbar. wọn ò mọ oore ìdẹ̀ra tọ́lọ̀ wọn bá ṣe fún wa. Allahu akbar. wọ́n rọ́lọ́ ńlẹ̀ wọ́n ló ṣàlàgbà wọ́n rọ́lọ́ ńlẹ̀ wọ́n ń jọ́sìn fún kàmí. Allahu akbar. ìwà ẹ̀ṣẹ̀ wọ́n sọ di fáàrí. Allahu akbar. gbogbo ntọ́lọ̀ wọn bọ̀ fẹ́ẹ́ wọ́n kíbọ̀ ní ìlànà òfin ìlú wọn ọlọ́ni fàkẹ́fọ̀rọ̀ ti bí i àná omi là wọ́n dọwọ́ bo orí ọlọ́run mọ́lẹ̀ ọba tó ṣe wọ́n lóore wò mọ́mọ́ wọ́n kọ̀yìn sí ọlọ́run àwọn rò pé ọgbọ́n wọn ní gbogbo ẹ̀ ṣe ń dùn yìnyín tẹni tó fẹ́ jẹ ń rí jẹ ẹni tó fẹ́ mú rí mu ẹni tó fẹ́ rí ná rí ná ẹni tó fẹ́ rí ọkàn tó wá balẹ̀. ọlọ́run ní mo wá katọ́ fa adhaqa Allahu ọlọ́run ní àwa náà apàdé ọrẹ́ dà sí wọn. adhaqa Allahu libasa al-ju' ọlọ́run wá wọ̀ wọ́n ní ebi ìyàn ọlọ́run dá aṣọ rẹ̀ fún wọn fìlà rẹ̀ fún wọn àìfàyàbalẹ̀ ẹni tí ò ní ẹ̀rù ń bà ẹni tó ní kò sun àsùnfòrú lóṣùká. Allahu akbar. bí máa ká inú yasna òun ọlọ́run ní àṣà dédé ṣe bẹ́ẹ̀ fún wọn eléyìí ni ẹ̀san ní táwọn náà sì sọlọ́n. Allahu akbar. ṣé ọwọ́ wọn náà lọ fà á Allahu akbar. ẹni tí ń sùn tí ń jí lẹ́gbẹ̀ẹ́ ibùdó omi òkun títún wá ń pariwo pé ògbẹ́ngbẹ̀hún. Allahu Akbar. ẹ mọ̀ pé ó ti dẹlẹ́yà. Allahu Akbar. ọmọ aláṣọ tó ń rìn ìwọ̀. Allahu Akbar. ọmọ olóúnjẹ tí wọ́n wá ń dá oúnjẹ fún káàkiri gbogbo àgbáyé. Allahu Akbar. kò sí ní tó fà bí kì í ṣe kíkọ̀ tọ́lọ́hún. Allahu Akbar. ọlọ́run ọba ní ìletò tá à ń sọ yìí fa adāqa Allāhu libāsa al-jū'i wal-khawf ìbẹ̀rù kódà ẹlòmí ń bẹ nínú yàrá rẹ̀ ẹ̀rú òsì mọ̀ọ́bà ẹ̀kàn ní balẹ̀ bọ́bá jáde lọ tí ò bá ti wọlé ọkàn ní balẹ̀ nítorí pé náà jáde bẹ́ẹ̀ lánàá tí wọ́n gbúrò ẹ̀ mọ́. rí wọn rábọ̀ yìí. ọlọ́run ní fa nǹkan méjèèjì yìí kò gbúdọ̀ papọ̀ nínú òlò kọ́lọ́n kò wa ń bẹ̀. nǹkan méjèèjì yìí kò gbúdọ̀ papọ̀ lórílẹ̀‐èdè ebi àti ìbẹ̀rù hmm, hmm. ebi àti ìpayà ọlọ́run ní awọ̀ wọn lásọ ebi ilẹ̀ wọn kò sí tí wọ́n gbìn sí tí ò ní wù ilẹ̀ ọlọ́ra bí nǹkan yóò wù fún yóò wù fún ọba wa di pa àwọn ní ibi ń pa wọn wá ń dá oúnjẹ fún wọn ní gbogbo àgbáyé ọlọ́run yẹ kíyèsí òwe tá à ń pa yìí wàlìjúwèl wàlìkọ́ọ̀f ìbẹ̀rù ìpayà kò há sẹ́ni kankan tó lè sun àfọwọ́lẹ́sùká kò sẹ́ni tó lè fọkàn balẹ̀ àti ẹni tó ní àti ẹni tí ò ní ọlọ́run bí máa káyanu yẹ́sùn àwọn ọlọ́run àwọn ìletò yìí ìtàfọwọ́ ara wọn ṣe ni o ní tí wọ́n fi ara wọn fà ó ní ọlọ́run wọlé kọ́dí jẹ́ ahum rasulun minhum ọlọ́run ṣe bí òjíṣẹ́ ọlọ́run kò fìgbà kan má bá wọn sọ̀rọ̀ kódà àwọn òjíṣẹ́ ọlọ́run wọ̀nyí nínú wọn náà ni a ti mú wọn jáde Allahu Akbar kì í ṣe pé a lọ mú wọn wá láti bò míì ara wọn náà làwọn ti ń sọ fún wọn. èdè wọn náà wọn ń sọ tí wọn gbé dé ara wọn pẹ̀lú Allahu pé ah, níta máa ń ṣe yìí ìbínú ọlọ́run ni ó fà lẹ́sẹ̀. Allahu Akbar. ìwà tá à ń wù yìí ìbínú ọlọ́run ni ó bì. lọ́wọ́n ọmọ fẹ́ ẹ̀. ìgbésẹ̀ tá à ń gbé yìí ọlọ́run ò fẹ́ ẹ̀. kùdùmọ́nú Allahu àwọn tí wọ́n jẹ́ òjíṣẹ́ ọlọ́run wọ́n ń kígbe wọ́n ń pariwo lọ́tún wọ́n ń pariwo lọ́sẹ̀ ayédàgúnlá sọ̀rọ̀ ọlọ́run ọlọ́run fọ́kàdàbò wọ́n pe àwọn ọ̀rọ̀ ọlọ́run nírọ́ wọ́n pe ọ̀rọ̀ àwọn òjíṣẹ́ ọlọ́run ọba nírọ́ fọ àkádà umula adab ọlọ́run ní ìyá ọlọ́run ọba gbà wọ́n mú wọ́n hùn zọlímùn nítorí pé wọ́n ṣàbòsí fẹ̀mí ara wọn kí ni tán pè lábòsí wọ́dọ̀ òṣèyìn fi ghairi mahalli tá a bá ti ń gbé in tọ́ sáàyè tí ò tọ́ àbòsí ni àbí ọlọ́run ọba nínú púpọ̀ ọlọ́run bínú sí àbòsí ọkọ ìra àbòsí àbòsí a máa fa ìbínú ọlọ́run fún ìletò àbórílẹ̀-èdè kọ́lọ́n kò sọ wá ń bẹ̀. in tó tọ́ àní gbèsè ibi tó tọ́ in tí ò tọ́ a fi sọ̀rí ibi tó tọ́ ọlọ́run ní àwọn ìletò tá à ń sọ yìí àwọn ọlọ́run ọba ìyá ọlọ́run gbá wọn mú wọ́n ń vọ́ọ́lì mú kí ni wọ́n ṣe wọ́n ṣàbòsí ẹ̀. Allahu akbar. wọ́n gbé ẹ̀tọ́ ọlọ́run wọ́n gbé fún nǹkan míì. Allahu akbar. wọ́n ṣàbòsí láàrin ara wọn. ètò ẹlẹ́tọ̀ olórí wọ́n ṣàbòsí fún ọmọlẹ́yìn ọmọlẹ́yìn náà wọ́n ṣàbòsí fáwọn olórí. Allahu akbar. wọ́n lọ ní fakulu mimma razaqakumullahu halalan tayyiba ọlọ́run tó bá wá rí bẹ́ẹ̀ tẹ́ẹ̀ bá fẹ́ kọ̀rọ̀ tì yín rí bẹ́ẹ̀ tẹ́ ẹ bá fẹ́ dàbí irú àwọn ìletò tá a sọ̀rọ̀ wọn yìí tọ́mọ aláṣọ tí wọ́n ń rìn òwò wọjà tójú òtì wọ́n. Allahu Akbar. tí ọmọ olóúnjẹ ti ń gbé bá ìgbà báárà kiri ẹsẹ̀ títì pé ẹ fún mi lóúnjẹ. ẹ̀bùn olóúnjẹ jẹbi ń pa wọn. wọ́n tún wá ń bi léèrè pé ìbáwọn bàbá tiyín ni wọ́n ń fáyé lóúnjẹ bó ló ṣe jẹ́ ọlọ́run tí ẹ bá fẹ́ kọ̀rọ̀ yín ó rí bẹ́ẹ̀ ẹ padà sọ́dọ̀ ọlọ́run. fakulu mimma razaqakumullah ẹ máa jẹ àwọn nǹkan tó wọn bá pèsè fún yín ẹ to ẹ mójútó ti yín àwọn tó lọ́wọ́ fi jíǹkì yín ẹ̀yin náà ẹ gbìyànjú ẹ jẹ́ kó gbèrú èyí tún máa ní ìyẹn nínú ilé kó tún lọ́ọ́ ẹ máa jẹ. nínú tọ́lọ̀ wọn bá pèsè fún yín kódà ẹlòmíì bá débi wípé àwọ̀tẹ́lẹ̀ gan-an àtúnfẹ́ máa lọ rà lókè òkun àwọ̀tẹ́lẹ̀ kódà in tó ṣe wípé àwa náà là ń ṣe ọlọ́run fi jíǹkí wa tiwa ò tún ní wù wá ọlọ́run fakulu mimma razaqakumullah halalan ẹ máa jẹ ẹ máa lò èyí tí ọlọ́run ọba tó fi jíǹkì yìn ní nǹkan jíjẹ ní nǹkan múmu àti ní nǹkan nílò halalan èyí tó mọ́ èyí tó mọ́ tó bọ́ tó bẹ́tọ̀ mu tó bófin ọlọ́run mu tó yí báyìí nǹkan tó mọ́ òní ẹ jẹ èyí tó mọ́ òní ẹ mu tọmọnìyàn bá ti ń jẹun tí ò mọ́ tí ń mu tí ò mọ́ ìyẹn ní máa fi àléébù bọ́pọlọ. gbogbo tọ́mọ nìyẹn bá jẹ́ tí ń dọpọlọ láàmú gbogbo bá tẹ́mi ọmọ nǹkan kan mọ́ lójú ẹ̀ ẹ̀ máa tí nìkan. ọlọ́run ní nǹkan tó nìkan jẹ tí ó ṣe ara yín lóore òní tí ó ọpọlọ yín lóore ṣùgbọ́n gbà tó bá di wípé gbogbo tí wọ́n ka aburú rẹ̀ kalẹ̀ látòkè délẹ̀ tí wọ́n ní kò sára láǹfààní kankan ó sì wá jẹ́ pò lẹ́jẹ̀ẹ́ àbí nǹkan tó ń mu tí wọ́n sọ wípé bẹ́ẹ̀ yẹn bá ń mu nǹkan yìí yóò kópa lára bá kíndìnrín rẹ̀ yóò kópa lára bẹ́ẹ̀dọ̀ rẹ̀ yóò kópa lára bẹ́ẹ̀dọ̀ fóró ó sì jẹ́ pò nǹkan lẹ̀ ń polówó ọjà rẹ̀. gan náyàn láàyò gbogbo àwọn nǹkan wọ̀nyí ìwà ìmoore sọ́lọ̀ ni ọba tó tó pa wá láṣẹ ká gbọ́rọ̀ sí lẹ́nu ni torí kò ń ọba tó tó sọ wípé kó tọ́bọ̀ wá rí wa gbogbo ibi tó ní ká má dúró sí ìbẹ̀rẹ̀ àdúró sí gbogbo kú ó ń bẹ̀rẹ̀ òun là ń ṣe sẹ́rù pé ní ọlọ́run yìí yóò dùn bí ọlọ́run ọba ni ìtòun ọlọ́run ọba ṣe fún yín lẹ́tọ̀ọ́ ní kẹ́ ẹ máa jẹ tó mọ́ washkuru ni'matallah ẹ máa dúpẹ́ ìdẹ̀ra èyí tí ọlọ́run bá ṣe fún yín o ìdẹ̀ra tọ́lọ́run ṣe fún yín ẹ máa dúpẹ́ rẹ̀ gbogbo èyí tọ́lọ́run ṣe fún wa yìí lórílẹ̀‐èdè wa ní àmọ́ o àdúpẹ́ládọ̀ ọlọ́run. alhamdulilayi. ọlọ́run máṣe ìgbọ́ ọpẹ́ wa. àmín. ọpẹ́ yìí kì wá ṣe àfẹnudún nìkan. làhàkùwà. àádùpẹ́ ẹnu àádùpẹ́ ọkàn àá sì dúpẹ́ oríkèéríkèé ara. làhàkùwà. nínú ìtumọ̀ ọpẹ́ nínú islam òun náà ní ká lo ìdẹ̀ra tọ́lọ̀ ń ṣe fún wa láti fi tẹ̀ láṣẹ rẹ̀ àti láti fi pa òfin ẹ̀ mọ́. làhàkùwà. bí èèyàn bá lóun dúpẹ́ n tó ń dúpẹ́ lé lórí ò gbúdọ̀ lò láti ṣe ẹ lọ́hùn. mi ò lò láti fi ṣe ń tọ́lọ́ fẹ́. ẹ máa rí pé láwùjọ wa lé ní bọ́lá ń bá fún ẹlòmíì lọ́mọ àbó ṣègbéyàwó ni àbó kọ́lé ni tọ́ba wa lòun dáwọ́ dùnú òun dúpẹ́ òun dúpẹ́ bẹ́ẹ̀ bá débẹ̀ gbogbo tọ́lọ̀ wọ̀ fẹ́ pátá gbogbo wọn dánwò Allahu Akbar. èèyàn ṣe é fi ẹ̀ṣẹ̀ dúpẹ́ fọlọ́ Allahu Akbar. kóníkàlùkù náà òbí rẹ̀ léèrè níjọ́ tó bímọ tẹ̀lé fẹ́ dúpẹ́ ṣèbẹ́ ṣe ọlọ́run níjọ náà níjọ tẹ ẹ lẹ́fẹ́ ṣèyàwó ṣé gbogbo ntọ́ lọ́wọ́ fẹ́. náà lẹ fi ṣèyàwó náà lẹ fi ṣèyàwó lẹ fi pilẹ̀ fámìlì. nígbà tí ẹ kọ́lé tẹ lẹ fẹ́ sílé gbogbo ntọ́ lọ́wọ́ fẹ́ ló ṣẹlẹ̀ ńbẹ. ìrìn náà lẹ fẹ́ máa gbé. gbogbo oúnjẹ tẹ ẹ ṣe ń jọ náà àwọn tẹ́bi ń pa wọn rí jẹ ńbẹ àwọn tí wọ́n fọwọ́ gun lérí wọ́n fara lọ dà yókù in kuntum iyyahu ta'budun bó bá ṣe pé lódodo lẹ́ ń sin ọlọ́run ọba yìí ẹ dúpẹ́ oore tó ṣe fún yín o látara àdìrẹ́lẹ́ abára wa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run alhamdulillah aborílẹ̀-èdè wa náà dúpẹ́ lápapọ̀ alhamdulillah abẹ́lẹ́wọn ọba subhanahu wa ta'ala kó wọ́n ṣe àṣàforíjì fún wa gbogbo tá a kù sí kó sì wọ àánú rẹ̀ kó wọ ọlá rẹ̀ kó ṣe àtúnṣe wa àwọn ibi tá a ti dá ọlọ́run má jẹ́ àpadà sẹ́yìn mọ́ àwọn ibi tó kù sí ọlọ́run kò ṣe àgbéga fún wa lórílẹ̀‐èdè wa torí pé gbogbo ẹnikẹ́ni tó bá jẹ́ olùgbàgbọ́ òdodo tòótọ́ mùsùlùmí tòótọ́ ó gbúdọ̀ máa ṣàdúrà fáwọn olórí ó gbúdọ̀ máa ṣàdúrà fún orílẹ̀ tó wà abẹ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala orílẹ̀-èdè wa ọlọ́mọdé ò bàjẹ́ láéláé mọ́ṣá ìbá wa sọ di orílẹ̀-èdè àríyàngàn gbogbo bí táwọn ti wá dá lórílẹ̀-èdè wa yìí torí pé àgbọ̀dọ̀ ṣàbòsí ẹni tí bá ń jáde yóò rí wípé ọlọ́run ṣàánú àwa náà lórí àwọn abala bí tá a ti dá táwọn bí ó sì dá ń bẹ̀ gbogbo bí tá a ti dá ọlọ́mọdé àbàjẹ́ ń bẹ̀ gbogbo bí tó kù sí ọlọ́run kò tún wá ṣe subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk jazakumullahu khairan ọlọ́run bá wa dúpẹ́ fún àwọn dókítà wa kí ọlọ́run kó jẹ́ kárí àwọn náà pẹ́ látàrí dáadáa bí rámatí ya arhamar rahimin àwọn kálukú wa làwọn náà ti gbọ́ yìí bí tí wọn tó ń pariwo kò dáa níyìn kò dáa lọ́hùn-ún wọn náà gbọ́ báyìí bí tí wọn bá kù sí tí wọn ti ń sàbòsí tó ti ń sàbòsí yálà ò ń ṣe àbòsí sàkáání ibi tọ́lọ́run ní ká má ṣe é sí ni ò ń ṣe é fúnrí ara ẹni ò sì ń ṣe é fọmọlà kejì ní kókàlùkù wa náà ká jìnnà sí i. lábẹ́ bẹ́ẹ̀ a wá rí i pé nínú àwọn kípọ̀n tó jáde ńbẹ náà ni wípé gbogbo wa náà táàjọ ń fẹnu la nàìjíríà mọ́lẹ̀ táàjọ ń fẹnu dá dùbúlẹ̀ táàjọ ń fẹnu pa ẹ̀já tún fẹnu òun náà jí padà ká máa fẹnu sọ́nsọ́ wípé nàìjíríà dáa abẹ́lẹ́ òǹkọ́lọ́ǹkọ́ wájú kọ́ dáa bíráàmù ti yàrá hàn rahman. àwa lè ní béèrè kan sí méjì tá a fẹ́ pe àwọn dókítà wa tá a fẹ́ béèrè lọ́wọ́ wọn nípa àlámàrí ọ̀rọ̀ ẹ̀sìn ká pè wọ́n sórí nọ́mbà wọn yìí zero eight zero three six one five four two five four lẹ́ẹ̀kan sí zero eight zero three six one five four two five four. bákan náà a máa sọ fúnra wa pé ètò yìí ètò kan ni tó ṣe yí pé kìí ṣe ọ̀fẹ́ gbogbo atáǹgbọ̀ náà ẹ̀já wa náà mọ̀ gbìyànjú bẹ́tò yóò ṣe ní dúó bàbá sanwó lè dúó wọn náà má jẹ́ ó dúó torí wọn náà ń sàǹfààní kàṣí kejì owó kan ò sì kéré gbogbo àlá sọ fúnra wa owó tí wọn náà bá fẹ́ bomi ní sí ọlọ́run káwa náà fi sínú àkáǹtì yìí GTB bank ni zero five one nine nine three four four six six lẹ́ẹ̀kan sí GTB bank zero five one nine nine. three four four six six Darus Sunnah Islamic Foundation Dawa ibi tá a náà nílé ní àwọn ọmọdágbére fúnra lórí ètò yìí a tún mọ pàdé náà jọba yọ orúkọ tèmi ni Abdulhamid Anafi wasalaamu alaykum wa rahmatulahi wa And he is the one who has power over all. Give thanks to Allah for the moon and the sun praising Moses for what is and what was. Take hold of your iman, don't give in to shaitan. Oh, you who believe, please give thanks to Allah. Allah.